pé tó bá ti الحمد لله والصلاة والسلام على رسول الله قال المصنف رحمه الله تعالى فصل وينتقض الوضوء بما خرج من الفرجين من عين أو ريح وبما يوجب الغسل ونوم المتفجر وأكل لحم القلب ونحوه tó ah, tó di pé ẹ̀rì pé kò gùn lọ títí ẹjá sáré sáwọn ọkọ̀ áìdì tó wà ń bẹ àwọn ọkọ̀ áìdì yẹn káàdì mú àwọn ti dì mú àwà padà sínú tíra pẹ̀lú ọlọ́ láti wá tu àwọn ọkọ̀ áìdì yìí náà yóò ti ṣàlàyé gbogbo àwọn ọ̀nà wákìlì yẹn bíi ìdìnnà ìtaálá alkọ̀ áìdà tó ìkúlá نواكض الوضوء توقيفية nàwákìdò lòdó ẹ táwọn nǹkan yẹn fi yàtọ̀ àwọn nǹkan tí máa ń bà lò aláàjẹ́ ká tó lè sọ pé nǹkan kan bà lò aláàjẹ́ agbọ́dọ̀ rẹ̀ rí fún ó lè bà lò aláìyàn tó ṣe jẹ́ pẹ̀lú ròrí rẹ̀ lápèjúwe ní àwọn ẹlòmíín bí lóṣù pé tí wọ́n bá sàlù àlá tán kọjú ọ̀rọ̀ fọwọ́ kan obìnrin tó bá níyàwó ní ìsìnkú nígbà tó yàwó ń fọwọ́ kan tàbí kò ń fọwọ́ kan yóò dá ọba mi lálù alájẹ́ ni ó lè ní ọbọ̀ ní òun jẹ́ gan-an anẹ́bísọ́lá ayé wálé ọ̀sọ́lá ń sí ń kírun tíyàwó rẹ̀ sì ń náwà ẹsẹ̀ tí níwájú tí ń fọwọ́ kan lẹ́sẹ̀ kò sí nínú wọn ti bàjẹ́ ṣùgbọ́n àwọn kan bíbí fúgbẹ́ mo rò pé àlàyé mi ti irú yẹn ní ṣe kò sẹ́ẹ̀lì ní òdì òye ayé pé àwọn nàwákìdò lè sílá àwọn nàwákìdò afọ̀n àgbòdò tí wọ́n fẹ́ sọ fún wọn bí àwọn nàwákìdò tó ní kíni o tọ́lẹ̀ rí lójú ohun tẹ́nìkan bá pè fún ọ ní náà tí bílẹ̀ rẹ̀ pé kílẹ̀ rí tó fi jẹ́ náà tí ó fi bàǹkà jẹ́ tẹ́rìn kan bá ní ká kó tó ṣe nǹkan báyìí ó yẹ kó ṣàlùwàlà àgbọ̀ ṣùgbọ́n sọ pé dandan ni pé kí n ṣàlùwàlà àlùwàlà mi ti bàjẹ́ kílẹ̀ rẹ̀ tó fa àna wá kí tòrò tọ́wọ́ pé kí yẹn ẹlẹ́ẹ̀kejì inú kọ́ ìdà ni pé kùlú máa àwùjábà gúúsùlánì àwùjábà wùdú àní ilẹ̀ ìmọ̀ọ́ kullu ma àwùjábá wùsùlán àwùjábá wùdú àní illa al kí ni túnmọ̀ ilé nítorí wọ́n rẹ̀ ní kí gbogbo tó bá ti lè sọ ìwẹ̀ dọ̀rọ̀ àyàn fún ẹ̀dá tó bá jẹ́ pé tó bá ti lè ṣẹlẹ̀ sí àfikún owó ẹ̀dá dájúdájú irú rẹ̀ náà yóò sọ kí lọ́kọ rẹ̀ kí yẹn sálò aládọ́ràn yẹn bí jànábà ẹ̀rẹ́ tí yẹn bá ti ní jànábà aládọ́dọ́ ní kọ́kọ́ wẹ̀ kó bá sálò alá kí jànábà tó dára rẹ̀ àlùwàlá ń ti bàjẹ́ àyàfi kó jẹ pé nígbà wọ́n bá wẹ̀ kó ṣe àlùwàlá sálàyé mi ti gbogbo tó bá ti sọ ìwẹ̀ dọ̀ràn yẹn fún yàn sálàyé mi ti yóò sọ àlùwàlá náà di ọ̀ràn àyà torí pé yóò bá lù alájẹ́ ẹnu bẹ́ẹ̀ náà ni ilẹ̀ mọ́ọ̀t àfikú torí pé ikú yóò sọ̀ka wẹ òkú dọ̀nà yẹn bọ̀kọ̀ sọ̀lù aládọ̀nà yẹn síbẹ̀ náà ibẹ̀ kọ̀ torí pé lómi gan bẹ alẹ́ síbù láìwẹ̀ bí àwọn ṣùgbọ́n sálàyé mi ti alẹ́ síbù láìwẹ̀ bí ọmọ kékeré tí ó ti tí ó dọ̀pọ̀ ńlọ lọ gbọ́dọ̀ wà láìwẹ̀ ní àmì sọ àyàfi àlùmọ́ọ̀t àyàfi kú só tí ẹ so ẹni tó bá kùnà àlẹ̀wẹ̀ àlẹ̀sàlù àlàfóun náà gẹ́gẹ́ bá ti mọ̀ pé kéré pa àlẹ̀wẹ̀ gan dandan ní káwẹ̀ mo rò pàlà yìí mìíràn bọ̀ kí ṣe gbogbo wọn ló ṣe dandan káwẹ̀ tí ó ti yẹra báyẹn ìdíjà mi ṣàyàfi kú ni kọ́ ìdá mi ni pé kullu ma kharaja min as-sabilayni kullu ma kharaja min as-sabilayni yanqudu al-wudu'a كل ما خرج من السبيلين ينقض الوضوء gbogbo tó bá ti gba ojú ọ̀nà ojú ara méjèèjì jáde tó bá lo ara jẹ́ kò bá ti mọ̀ níyù ìbá ti wá díyù ìbá ti má díyù sọ́la ìmìnì kì bá ṣe tọ̀ kì bá ṣe gbẹ kì bá ṣe so àwọn láti kàálẹ̀ hàn mo rò pálá èmi tiẹ̀ kì bá ṣe ìtọ̀ kì bá ṣe ìgbẹ́ kì bá ṣe màníyò kì bá ṣe wádìyò kì bá ṣe mẹ́rìíò kì bá ṣe so bóyá so tó rò pàá tàbí oṣù ẹlẹ́fùkẹ́ so yé báyìí ní ìsinyìí tọ́yì kọ́ídà tó gbẹ̀yìn tá a sọ kúlù máa áwùjábà zawálẹ̀ àkọlí kúlù máa áwùjábà زوال العقل فناقض للطهارة كل ما أوجب زوال العقل فناقض للطهارة ìtumọ̀ eléyìí ni wípé gbogbo tó bá ti lè mú làákàyè ọmọ ẹ̀dẹ́ ènìyàn jẹ tó yẹ pé yàn ní ní làákàyè mọ́ ní àwọn situation kan ọ̀ràn yẹn ní kí wọ́n ṣe tọ́ àárọ̀ lẹ́yìn nítorí bí ọ̀rọ̀ oorun nù ẹ̀rí pé oorun wà nínú nǹkan tá a padà sọ mi nínú nǹkan tó fà nítorí pé téèyàn bá sùn bọ̀ irú oorun wo ni à ń bọ̀ wálé téèyàn bá sá sùn tó bá ti di pé zàwálù lákìlì ṣẹlẹ̀ sálàyé mi tiẹ̀ ìyẹn ló fi wá mọ̀ pé tóorun bá wáyé tí zàwálù lákìlì ò bá sí ń bẹ̀ ìyẹn sì lálùwàlà so wà wá fi àlẹ́ ìgbìmọ̀ òkun báyẹn téèyàn bá dákun tó bá yìí jí bó bá lálù àlá tẹ́lẹ̀ olóró sàlù àlá mi bẹ́ẹ̀ ni ẹni ó bá ya wèrè tó yẹ padà gbádùn bẹ́ẹ̀ lẹ́ni tí gìrì bá gbé ẹ̀pọ̀ náà ní làákà ẹ̀mọ̀ ṣùgbọ́n tó bá sáti lè fa kí zawale lákùnrin ṣẹlẹ̀ nǹkan yẹn yóò sọ yóò bà pàhárà tí ẹni yẹn bá ní tẹ́lẹ̀ kó tó ṣẹlẹ̀ sí yóò bàjẹ́ tó ti yé báyìí nìsín àwọn ọkọ̀ wáyé nìyẹn wáyé já padà sínú tíra fásilóhun وينتقض الوضوء بما خرج من الفرجين من عين أو ريح الولا من باجه pẹ̀lú nǹkan tó bá jáde tó gba ọ̀nà méjèèjì jáde tààtì ma tó gba fárújù méjèèjì jáde min àyíní ìgbẹ́nu ìtọ̀run sẹ́pẹ̀ àyínú ni wọ́n á lè rí wọn báyìí tá a mọ̀ wọn so maniyo nìyẹn mọ́tò yóò nìyẹn wádìí nìyẹn gbogbo àwọn èèyàn àìnù ni wọn sálàyé mi díẹ̀ bẹ́ẹ̀ náà ni ṣáyé bẹ́ẹ̀ náà ni nífàs sẹ́mọ̀ kí bẹ́ẹ̀ ni wọ́n gbà jáde àwọn ẹ̀jẹ̀ yìí gbogbo àwọn èèyàn báyìí ní ìsìn yìí wọ́n bá lu àlájẹ́ jù yíyan bá sàlù àlátọ́ ní ìsìn tó fẹ́ kí wọn tí ẹ̀jẹ̀ báyìí lè jáde lára rẹ̀ torí pé nǹkan oṣù òun ti dé àlọ́lá rẹ̀ ti bàjẹ́ só ti yẹ báyìí náà nìsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ẹ̀rí ti gbẹ́ òní kí a ó já àáṣàdùn mínkún nínú àlọ́bá ìpín sára ẹ̀rí eléyàn nìyẹn ẹ̀rí tí màníyù ní àwọ́lá àmọ́sọ́mọ́n nìfà ẹ̀rí rẹ̀ nìyẹn ẹ̀rí láì tí sọ ni pé lára kọba lọ́wọ́ sọ látà àhádìkùn ìdá àhádáfà hátà yọ̀tàbàbà wọ́n jẹ̀bi àwú rẹ̀ alẹ́ kẹ́kí ṣùkà tó lè ní pé nǹkan kan jálù àlà ó jọ̀rọ̀ sí kí ní o ọ̀jọ̀rọ̀ lẹ́rìí gbogbo ohun tó aṣọ sọ yìí ó lẹ́rìí àbí ó lẹ́rìí ọlẹ́rìí tọ́yọ̀ wà bí máa yóò dìbò gòsìlà ṣe ti rí kọ́ ìrẹ̀ rẹ̀ kìjọ wà bí máa yóò dìbò àlùmọ̀sí àti gbogbo tó bá ti lè sọ wíwẹ̀ dọ̀rọ̀ àyàn fún yàn sálàyé mi ti lápèjúwe ẹnìkan wàlẹ̀ yáàdùn ìlà mùsùlùmí ni ọba kó máa àlùwàlá rẹ̀ ti wájẹ́ ó kó mọ̀ ní pé olóhùn ìsìlámù nù mo rò pálá yẹn ti torí pé yọ wẹ̀ kó tó tún gba padà ti wájẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé olùjànàbà mo rò ó lóòótọ́ ṣùgbọ́n ó ṣe tàbí jáde lára rẹ̀ pẹ̀lú ṣe kó ti dọ̀rọ̀ yẹn kó wẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀jẹ̀ haidu tààsọ lẹ́ẹ̀kan náà ó náà tún wọ̀ bẹ̀ ẹ̀jẹ̀ nífàsì tààsọ yẹn náà ó náà tún wọ̀ bẹ̀ so di ẹni sì torí pé yóò dìbò algosu ní tó bá ti lè jẹ́ pé yóò sọ ìwé ẹ̀dọ̀ náà yàn tó bá yẹ lè ṣẹlẹ̀ sí ẹ̀dá àlùwàlá rẹ̀ ti bàjẹ́ so yé báyìí nìsín náà wà náwó mi mú dọ̀tọ́ jẹ́ bẹ́ẹ̀ náà ni oorun téèyàn bá sùn téèyàn fẹ́ gbẹ̀lélẹ̀ ṣé ẹ rí ní tó jẹ́ wọ́n sọ báyìí wọ́n fẹ́ sọ kí wà náà oorun torí pé ẹ̀rí pọ̀ pé àwọn sàbí máa ń sùn ni wọ́n sì kírun sí àti sàlùwàlà so ẹ̀rí tó wá lórí sí sàlùwàlà níbi oorun ó forí gbà hàn ṣùgbọ́n ẹ̀rí kan bẹ̀tẹ́ pé ó ní agbára lórí wípé oorun ọba lù alájọ ó lágbára gan òun ní ẹ̀rí wípé ọ̀rọ̀ mọ́sọ̀wárà sọ fẹ́yìn tó ní wípé ẹ bá ń wo gbogbo ìmọ̀ràn mi. Ìkànnì sọ́ọ́lá àríwá ni wọ́n sálámà ó fún alásìkò wípé ẹni tó bá jẹ́mù kíyàn tó bá jẹ́mù kíyàn ó fọjọ́ kan kó fi pa kófò àti alẹ́ rẹ̀ ẹni tó bá jẹ́mù sáfìr kó lọ́jọ́ mẹ́ta so ó wá ní ànámsọ́lá àríwájọ́ sọ́kọ́ aláṣẹ aláàánúzíhá kìfáfà náà oníkẹ́ká mọ̀ bọ̀ kófò wa ntí ká máa ṣe òun ni pé ká máa pa oníkàrà Rasulullah sallallahu alayhi wa sallam ya'muruna idha kunna safra tàbá wà ní àjò alla nanzi'a khifafana ní ká máa bọ̀ kó fò wá salasata ayyamin wa layaliyahunna fún ọjọ́ mẹ́ta àtòrò ọjọ́ mọ̀rọ̀ pàlà ayé mẹ́rin ṣùgbọ́n tó báyìí pé àlùjánábà wà láàkí ní mínúrọ̀ ìpín ayàgbẹ́ ni kápá ni kò ní ìdíkà lọ́bọ̀ sálàyé nítorí pé kọ́ yìí tó yẹn máa ti kí ni yóò jálù wàrà á sì ṣe bọ́ tá a bá fẹ́ ṣe nǹkan òun lẹ̀bọ̀ kápá wà báwo lé ní tàbí tọ̀ ẹ̀rí náà nú fún kàtà àtijọ́ síwájú pé méjèèjì náà jálù wàrà ó ní wà náà omi àtòrun tá a bá ilé sùn ẹ̀rí yẹn very very strong lórí wípé oorun náà kì lónìí ló pọ̀ mo rò pálá yìí mo di ẹ̀rí kí ẹgbẹ́ ìtọ̀ ìgbẹ́ ní ẹgbẹ́ oorun sí sí kí ní ẹ̀yẹ bá wọn ṣùgbọ́n àwọn ẹ̀rí wà náà lóòótọ́ wípé àtìpadà tẹ̀ máa ní ìdíjáyìn àwọn ẹ̀rí wà wípé àwọn sọ̀hábà wọ́n sùn tí wọ́n ṣe kódà nínú ìgbà pé wọ́n sọ orí báyìí wọ́n ṣe báyìí

ẹlẹ́ẹ̀kejì ni naumun tawilun ghayru mustagriqin ẹlẹ́ẹ̀kẹta ni naumun qasirun mustagriqin ẹlẹ́ẹ̀kẹrin ni naumun qasirun ghayru mustagriqin mẹ́rin tó ń kú sí nínú ọrùn mẹ́rẹ̀ẹ̀rin yìí méjì ò méjì ò méjì jálù àlá méjì ò ṣe kí ni o méjì ò dá eléyìí tó jálù àlá ni náà mọ̀ tọ̀wé ìlú mọ̀tẹ́bìrì tí èèyàn bá sùn gidi tààràtà tí ọ̀mọ ti ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ mọ́ tó ṣe pẹ́ lórí oorun àlọ́ àlá yẹn ti bàjẹ́ نوم قصير او مين يسمى نوم خفيف ايوه نوم قصير اما لو خفيف اما خفيف دي àwọn tí مستغرق wọn kò pọ̀ lóòótọ́ ṣùgbọ́n lẹ́nu àwọn abá táìmù déyàn fi sùn aláwàtíwàrù ọmọ tí ń ṣẹlẹ̀ ma ẹgbẹ̀gbẹ̀ ilé ẹ̀ náà sì kí ni ó jálù wà láà náwọn tọ̀wílùn ọ̀gọ́rù mùsùlùmí èèyàn sùn fún gbà tọ̀ pẹ́ lóòótọ́ wọ̀n tí bá ṣe ń járí kí ọ̀kọ́dà tẹ́ bá ń bá sọ̀rọ̀ ètò fún ilé sí gbà mí sì ń sùn ó lè wá lè mọ́ sọ kéèké mọ́ sọ fún ilẹ̀ kan náà ibi ah, dá mọ́ ah, yẹn mo ti wọ̀ pé mo sí mo dáyín lọ àbí ìdáyín lọ àbí sí mo gbà ń tẹ̀ ń sọ dáadáa ìgbà lóògbà tí wọ́n máa sọ̀rọ̀ yẹn àwọ̀ ọ̀rọ̀ tí à ń kọ́ mi ṣé ti máa sùn bóyá yẹn kúrú tàbógún nígbàtí ti ṣe náwó mú mustaqbal ní ọjà lọ́wọ́ ṣàlàyé mi tí ṣùgbọ́n méjì tàkọ́kọ́ yẹn ṣe kí ni o ọjà lọ́wọ́ ọ̀rọ̀ kan bẹ tí ibùn àṣàjù náà sọ rahimahullahu ta'ala oníṣáàjì òun tẹ́lẹ̀ ní pé òun ọjà lọ́wọ́ ó ní títí tó ń fi wà ní mọ́ṣáláṣí lọ́jọ́ kan lọ́dọ́ kan wá wà lẹ́gbẹ̀ẹ́ òun ló bá sùn níbi tó ti sùn ló bá yà só onígbà tó só wọ́n wá gbẹ̀rùn náà rò báwọn ti dìde àwọn ìdàfẹ́ kí wọ́n náà bá dìde ah, lọ sàlùwàlà ah, kí ló dé ní sàlùwàlà so oorun jàlùwàlà ah, oorun jàlùwàlà ẹ yasó ilé èmi yasó ìwọ lọ ya yasó èmi ya ọ yasó oníjọ náà ló ń ti chẹ́ǹdì fatiwa ọ̀hún ìdánámi sọ́lá àlewà àlewà sọ́lá mi sọ wípé wíkà hùsáhì àlàyé náà okùn tí wọ́n fi dé ihò tó wà nínú ìdí ojú méjèèjì ni sálàyé mi ti tó bá ti wá rí rẹ̀ ànábì ni ẹni wọ́n bá ti sùn okùn tí wọ́n fi dédìí rẹ̀ ti tú tó bá ilé jí fàyè àtọwọ́ bọ̀ kórìgbọ́n sálùwàlà kórìgbọ́n ṣe kí ni o sálùwàlà tòrò tí èèyàn bá sùn tó bá ti wà mọ̀sọ́gbẹ́ bóyá tọ̀wí lónìí àrọ́kọ̀ sí irun àlùwàlà rẹ̀ balẹ̀ tí ó máa ti ṣẹlẹ̀ lẹ́jọ́ ẹgbẹ́ rẹ̀ mọ́ tó ti yé ara rẹ̀ balẹ̀. وأكل لحم الإبل وأكل bẹ́ẹ̀ náà ni jíjẹ ẹran ràkúnmí jíjẹ ẹran ràkúnmí òun náà bá lọ àlàjẹ́ sí wẹ́ẹ̀kì ráfọ́ àmẹ́ àwọn àfáà kan sọ pé kò bá lọ àlàjẹ́ kò bá lọ àlàjẹ́ kí nìdí wọ́n ní ìdájọ́ ọkùn bá lọ àlàjẹ́ yẹn wípé ìdájọ́ yẹn mọ̀ sọ́ọ̀kù ẹni tó wá ti wá sí ìdáhù násìkò yóò mẹ́rin wọn lẹ́rìí wa wọ́n nítorí pé hadisi wà wípé ohun tí sẹ̀kọ̀rọ̀ rù padà wà lórí ẹ̀ láyé ànábì àti láàrin àwọn sàhábà òun ni tẹ́rkùlù wòdó min kulli máa máa sàtìkò náà nìkan ká má sàlù àlámá níbi gbogbo nǹkan tá a bá ti fi hàn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá ilé ṣe oúnjẹ ó ti dọ̀rọ̀ yẹn kí wọ́n sàlù àrà tí wọ́n bá ilé jẹ máa máa sàtìkò náà aliwòdó min kulli máa máa sàtìkò náà

ṣíṣe láfọ̀bá wà láàrin àwọn afá kìí ṣe kéfẹ̀ ẹnu àgbọ̀yé ló mọ́ sábà ń fà tàbí ká má rẹ̀ rí ìgbà mi sọ́láyé mi ti kìí ṣe fẹ̀ẹ́nu tí wọ́n sọnù àwọn afá wa sọ pé àgbọ̀n tẹ́ wí lóòótọ́ òótọ́ ni tẹ́ wí ṣùgbọ́n kìí ṣe náà sọ á yọra kún mi kò nù gbọ̀n tẹ́ sọ ni máàmù sátìwò náà rúkọ gan-an wọ́n wá yọra kún mi nìkan nù ẹ̀ á yọ pọ̀ ni tí wọ́n bá níbi ilé ìsọ́lọ́ àlewà jọ sọ pé ṣé ká máa ń ṣàlùwà látà bá jẹ ẹran àgùntàn àbí ewúrẹ́ ànábì ní rárá tá a ẹran ràkúnmí ńkọ́ ànábì ní náà ṣàlùwàlà ṣàlùwàlà kí wàá ní ẹ là tí bẹ́ẹ̀ ẹran náà ló ná ọbẹ̀ la a sì yí látàdì àbá àbí ṣe súyà wáì àáfà tún dẹ́fù ìtọ́dà wọ́n ní nítorí wípé ìṣẹ̀dá ràkúnmí ìṣẹ̀dá ń jànú ṣẹ̀dá ń jànú ìyẹn ló bá tó jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bọba tó lárẹ́gà ni wọ́n da ẹran ẹni ẹ̀ka náà ọ̀dà ràkúnmí wọ́n dàgọ́ náà kò sí ẹni tí ọ̀dàgọ́ náà mọ̀ nù wọn ìyẹn ẹni ẹ̀ka ọ̀dà ràkúnmí ẹnìkan tó da ràkúnmí rí sọ́ọ́lẹ́wù nìkan náà torí pé ràkúnmí lọ́lọ́run fi ṣe àyà fún un tẹ̀sí mọ̀ kékeré mi sọ láàrin wáyé ọ̀sán mi sọ yìí pé àwọn tí wà mọ́tò mọ́tò máa wà lára àwọn làwọn tó bá ní ràkúnmí torí wọ́n jọra àwọn lójú ẹmọ̀ kí tíyàn bá gùn rà fún mi ta ní ọ̀gá tó yàn ẹmọ̀ kí tíyàn bá wọ jíìpù náà láyé ìsìn náà yóò mọ̀ wà á mọ́tò ikú ńlẹ̀ ńlẹ̀ báyìí àkúnmí máa bí ìgbéraga ní ló fà tó jẹ́ pé anábìsọ́lá alẹ́ wálé ọ̀sálàmà ó ní ibi tí wọ́n bá ń so ọ̀rọ̀ àjànú náà ló tún so mọ́ so àwọn afáàní kẹ ní ó bá jẹran rà kúnmí ìṣesí àjà ní wọ́n fẹ́ẹ́ máa wà rárá ṣùgbọ́n tó bá wá ṣàlùwà àlá yóò bá naturalize sálàyé mi àlùwà aláwọ̀ ṣe tàfífò fún ní tó lè mú máa wà nìjànú torí ní táà níjẹ náà ní àfẹ́ tiwa ní tó lè máa mú yàn fẹ́ máa ṣe báyìí tó lè fẹ́ máa ṣe kiri máa ń káyọ̀ tó lè fẹ́ máa wà kíwà eh, àlùwà aláyọ̀ bá ọ̀fọ̀fà pé ìlànà yẹn torí ìṣẹ̀dá rẹ̀ tó jọ mọ́ ti bí àlìjànú yẹn òun ló fà wallahu ta'ala a'lam walqay'i wa nahrihi bẹ́ẹ̀ náà ni èébì àti tó bá jọ gẹ́lẹ́ yìí náà ìkhtilafu wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àfáàní pé kò sí ẹ̀rí wípé èébì jálù wàlà kí kò sẹ́rí fún torí pé kì í sẹ́yìn tẹ̀kí mú fọ̀rọ̀zá àtẹ̀kọ́ èrè fàrjẹ́ ìní pé kìí ṣẹ́jú tó kí wá ló dé tí ó fi wá àwọn tí wọ́n sọ wípé ó já lùwàlà wọ́n ní nítorí wípé ànábì gbé ó sì lọ sàlùwàlà àwọn àfáà tí wọ́n sọ wípé ara wọn ni ọ̀dà ànábì ó pàṣẹ pé tá a bá gbé kásàlùwàlà fẹ́ẹ́ lù sí ni àlè mú wùjú bù mẹ́ kò yé fẹ́ẹ́ lò ní àlàfáà lù ni a kì í mú wùjú bù mẹ́ níta náà sọ́ra lé wálé ọ̀sán làbá ti ṣe àtàn mùsùlùmí yà láti rẹ̀ ni sọ̀rọ̀ táyì tó lálàáfíà ní wípé kọ́ ikú èyí bí ọ̀jà lùwà sálàyé mi ti kọjá lùwà ṣùgbọ́n òṣùṣọ́fẹ́bà àyùbọ̀ nínú ẹ̀kọ́ yìí téèyàn bá bì kọjá téèyàn sálà. mọ́sálà tó gbẹ̀yìn níbi ọ̀rọ̀ náà wákìtò lè odò wọn ni wàmọ́sí zakari wàmọ́sí zakari kí yẹn gbá nǹkan ọkùnrin rẹ̀ mọ́ nǹkan ọmọkùnrin mọ́ eléyìí ẹ̀nà mọ́sára ẹ̀nà mọ́sára tó ń mọ̀tálá fún fìhà ìláfò wà ń bí òun náà ìṣẹ̀láfò rẹ̀ sì ṣe dáadáa màá fún wa màá gbà wọn mọ̀ràn kíkà gbìyànjú kàkà tó ló sọ̀rọ̀ ẹ̀dẹ̀ lọ ka gbólógún mọ̀rọ̀ ọmọ náà ìrẹ́lẹ̀ kí alhafiz ibn hajar rahimahullahu ta'ala hadith méjèèjì tó wà lórí ọ̀rọ̀ gbígbà nǹkan ọmọkùnrin mú ọ sọ tẹ̀lera wọn ni hadith búsọ̀ hadith ẹlẹ́ẹ̀kejì ní ti paul ali kò yẹ kí n ti mistake ọkọ̀ ni hadith yẹn àwọn kan wọ́n di kan mú àwọn kan di mìíràn hadith paul bun ali àwọn onísùnà mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbà wá imam muhammad náà sì gbà wá ibùn ṣùgbọ́n sí lọ́la láfíà hadith tó sí lọ́la láfíà tariq ibn ali radiyallahu anhu oní qala rajulun masastu zakari aw qala ar-rajulu yamassu zakarahu fi salah téèyàn bá gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú lórí irun láàlẹ́ ìhìwòdó sí ó ti sọ̀rọ̀ àyàlé lórí kọ́lọ̀ sàlùwàlá fàkọ́ọ́lá nàbí sallallahu alaihi wa sallam anábì ní là bẹ́ẹ̀ kọ́ innama huwa bad'atun minka ibi oríkè kan lára rẹ̀ ni kò ní ìdíkọ̀ sálúwàlá mọ́kínú rẹ̀ lọ sáàgbé hadith yẹn Ibn al-Madini alayhi Ibn al-Madini afá Imam Bukhari ó ní huwa ahsanu min hadith Busra ọlájì sì yí dájú ti Busra lọ kí wá di hadith ti Busra hadith Busra náà ni Busra bíntì Safwan radiyallahu anha ọlá nípa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ma mọ́sà dákẹ́rọ̀ owó fàrí àtọwàdọ̀ ẹni ó bá ti gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú kó yà lọ sàlùwàrà mo rò pa àjọ mi eléyìí náà wà lù sún náà nìbẹ̀rẹ̀ yìí náà lọ́gbà Imam Muhammad náà tún gbà wá tẹ́lẹ̀ mi ìlú ìsọ̀pọ̀ lálàáfíà hadith tó sì lálàáfíà hadith yẹn forí wọn àbí forí wọn ẹ̀hẹ́n kálukú wá bẹ̀rẹ̀ ṣe gbígbà nǹkan ọmọkùnrin mú kọjá àlùwàlà wọ́n ní wípé hadith yìí tá a bá lọ wojú hadith bùsùrọ̀ yìí bùsùrọ̀ tó gbà wá obìnrin bùsùrọ̀ bintu Safwan tẹ̀kọ́bìnrin níbà in tó gbà wá àwọn ọkùnrin ló ní í ṣe pẹ̀lú ọkùnrin sì nìyí tó wá pọ́sibù lójúmọ́ súlẹ̀ kọ́mọ́ àfọkọ́ ọkàn kan ọmọkùnrin rẹ̀ yìí ní tí ó jẹ́ ike tààwọn mòbí yìí bá lọ́wọ́ àhàdíìsù àhàdì ni kò lè jẹ́ búsọ́rọ̀ nìkan ló yẹ kó dá nítorí pé tàà mọ̀ bí ìbálùwà wa kí fàlàyọ̀ tajú bí àhàdíìsù بحديث الآحاد فيما تعم به البلوى انت معنا في عصر sọ́dún bá fọ́ ọkàn ọkùnrin ọkùnrin olálùwàlá torí pé nǹkan tó ṣe wípé general problem ni kò yẹ kó jẹ́ jẹ́ yóò tún wá jẹ́ opposite sex tí è ṣe àwọn tí nǹkan kan gangan tí wọ́n ní hadith yẹn pé ara ah. alákọ̀ọ́kọ́ khabaru wáhìdì ni fi máa ta àwọn ọmọbìnrin alìmọ̀lùwà fara yọkọ̀bá tí ó ti yé báyìí nìsín náà nígbà so lábẹ́ pé wọ́n kọ́kọ́ fi yẹn gba hadith yẹn dànù ẹlẹ́ẹ̀kejì wá ní hadith yìí tàlákọ̀ọ́kọ́ tó ṣáájú يطالق بن علي انت اعطون رادي سبحانه بيسقي انما هي بضعة منك سو انما هو بضعة منك طبعا تريبه ẹgbá ọ̀rọ̀ yẹn dànù kò sí àwọn míì dúró lórí wípé khabarul wahid istadallu bihi fi ma ta'ammu bihi al-balwa torí kẹ́kà pín hadithi sí àhàdì mutawatir sàbí ọmọ tí ń jẹ́bẹ̀ níta lẹ́yìn wọn ni a tó kún kìí pàtàkì ni pé sọ lálàáfíà tó bá ti lálàáfíà a lè fi ṣe ìsọ́bàtò àkídà a lè fi ṣe ìsọ́bàtò ìdájọ́ fi máa ta àwọn ọmọbí hí àìbàlọ̀ sáà ti gbọ́ mi yé àwọn sọ pé nígbà tó dì sí ti lálàáfíà tẹ́ bá wá sọ bá tọ́lùkù bùnà àlì náà lálàáfíà gbọ́ láti ṣe wọ́n ní kò lè ara ní tí òdi olè ní wípé ẹ padà sínú hadith yẹn ẹ jáwá ẹjọ padà síbẹ̀ kí alùpùpù wa náà máa wò ó ní wípé ẹni tó béèrè béèrè béèrè lọ́wọ́ àmì sọ́lá àlewà ilẹ̀ ọ̀sán pé àrọ́júlú yàmá sọ zákàrà owó fi sọ̀rà ẹni tó bá gbà nǹkan ọmọkùnrin rẹ̀ mú lórí yòó ṣé ẹni tó fẹ́ gbà nǹkan ọmọkùnrin rẹ̀ lórí yòó lórí yòó yóò mú pẹ̀lú aṣọ ni àbí yóò tọwọ́ bọnu sòkòtò pẹ̀lú aṣọ ni ó túmọ̀ sí pé ha ìlú wà láàrin ọwọ́ rẹ̀ àti ìfàkà ṣàlàyé mi ti ẹ̀kọ́kọ́ dì ìyẹn mú nọmbà wà nù àníbi wáyé ọ̀sọ́lámà nípa rẹ̀ ó tún wáyé iná máa ara rẹ̀ kan ni ṣé bá gbá ibikíbi mú bá fọwọ́ mórí báyìí àbí orí pa nípa kankan lára mi kò nípa kankan tó ní ajẹ́ wípé mọ́sọ̀bì mi sọ níbi ọ̀rọ̀ yìí pé ẹni ọba gbá nǹkan so ti yé báyìí nìsín wípé torí pé hadith yẹn kọ rínà méjèèjì yẹn jẹ́ oyé wa wípé kìí ṣe mọ́tò ṣáwà lọ́wọ́ àbí yẹn lànà bí sọ́n tọ́sọ́ one mọ́tò yẹn lórí irun ni mo rò pàdà yẹn mi ti so ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ó ní ìná máa mú bàbá dàá tó ń lẹ́yìn ká ní ìsìn yìí yóò wà jẹ́ jẹ́ wípé nítorí lálàáfíà náà ọ̀rọ̀ àwọn àfa oníṣẹ́kọ̀ọ́ Islam ọjà àtàwọn àfa mi òun ni wípé mọ́tò dákárí náà kìí tó ń bí ṣàrùpá yìí مس الذكر ناكد للوضوء بالشرطين pẹ̀lú májẹ̀mú méjì a ń yàkó náà bí ṣáhàwà ọjọ́ pé pẹ̀lú ṣáhàwà ni ẹlẹ́ẹ̀kejì ni pé aláyàkó náà wò náà ká ha èlò kó má sí gàgà láàrin ọwọ́ tó fi mú àti nǹkan ọmọkùnrin rẹ̀ tó dì mú tó bá mú tí ò mú pẹ̀lú ṣáhàwà kọ́dà kọ́ mú ti hàn yìí tàbí ó mú ní òkè háyìí tí ó ti pẹ̀lú ṣáhàwà sọ́là yìí mi ti àlọ́ àlọ́ àlọ́ báyìí ọwọ́ rẹ̀ bá kàn ṣe ẹ ṣe pé ọwọ́ èèyàn á máa ṣe ti kan abẹ́ èèyàn jọ mi tí kì í ṣe pé èèyàn mú uh, láníyàn السلام عليكم